الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته وقال فهم الله وبا أترى إكاتي كفوا سواجوا أنبوا محمد gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n máa ń tọ́ ìlànà rẹ̀ tí ó fi di ọjọ́ gbé dàkíyàmà abẹ́ ọlọ́run kí ó fi ìkẹ́ náà kó fi kárí gbogbo wọn. tafsir al-Qur'an tí a ń bá lọ ẹ̀mí tí a kà lónìí wọn náà ni àyà tí a ń kà tí a ti kà parí ní àná. هنا آية وأقول قراتي مير وقالوا اتخذ الله ولدا سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا خطأ أمرا فإنما يقول له فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم فشابهت قلوبهم ولبينا الآيات لقوم pé ara àwọn ìṣesí tí àwọn Banu Israel àwọn Yahudi àti àwọn Nasara tí wọ́n ń ṣe tí wọn lọ́wọ́ bá kórìíra tí inú ń bí òun nítorí àwọn ìṣesí tí àwọn Banu Israel náà ń ṣe òun náà ni ìmọ̀ fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba pípé olúwọba ní ọmọ ọlọ́run ni wà kọ́ọ̀lù tẹ́kọ̀ọ́lù mọ́ òwòlẹ́dẹ́ sọ̀bẹ̀hánà bẹ́lẹ̀ ọmọ fi sàmẹ̀wá ti wọ́n pa olúwa ní àwọn yahudi wọ́n máa ń sọ pé olúwa bá ní ọmọ ọlọ́run wá ní èmi ọlọ́run ọba mọ́ mọ́ ọlá mi kí n ní ọmọ kò sí kankan tí fi ọmọ bíbí ṣe subhana èmi ọlọ́run ọba yìí ní bùkátà sí ọmọ bẹ́ẹ̀lì lahu ma fi samawati wal ard gbogbo tí ń bẹ ní sánmà lápapọ̀ títí ọlọ́run ọba ni àti gbogbo tí ń bẹ ní orílẹ̀ ayé lápapọ̀ ní ìkápá èmi ọlọ́run ọba lọ́la onílẹ̀ lọ́wọ́ àkọsílọ́wọ́ ẹnì kankan tó bá ṣe pé ìgbà tí ẹ̀ ní mo fẹ́ lọ́mọ ni sínú àwọn nǹkan báyìí kan ni tó tóbi bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ yìí náà kan ní ìbálẹ̀ lè ṣe ìkejì mi sì wá ṣàlàyé pé ọmọ bíbí ń túmọ̀ sí pé ẹni tí ó máa jẹ́ olùrànwọ́ fún yẹn ni ọlọ́run ló ń ní bùkátà sí i eléyìí nínú àwọn nǹkan tí mùsùlùmí gbọdọ̀ mọ̀ nípa ìròyìn ọlọ́run ọba ni pé ọlọ́run tó ní kó ròyìn rẹ̀ ìròyìn téèyàn ń rò fún ọlọ́run téèyàn fi máa ní ládàá ọlọ́run mọ̀ pé á ah, lágbádá yìí lágbájá yìí á ah, irun èmi ọlọ́run ní ṣe ń jẹ́ gangan náà ní pè é òní kéèyàn pe ọmọ kéèyàn pe ọlọ́run ọba pé ọba tí kò ní ọmọ ìrìn pé wọ́n ní ọlọ́run tí kò ní ọmọ ìyẹn orí ọlọ́run ọba pẹ̀lú ìròyìn tó fẹ́ náà ní ìgbà tí àwọn òfáà tawaba nabi sallallahu alayhi wa sallam ipe sifilana rabbak ròyìn ọlọ́wọ́n ọba rẹ fún wa ta ni ọlọ́wọ́n sọ fún anabi sallallahu pé kul ya ayyuhal kafirun akul huwa allahu ahad ẹ wò ní ròyìn tọ́lọ́wọ́n bá fi ròyìn ara rẹ nù huwa allahu ahad èmi ni ọ̀kan ṣoṣo allahu samad èmi náà ni ẹni tí a mọ ronú kàn lam yalid wa lam yulad kò bímọ bákan náà ẹnìkan kan sì bí ọlọ́run ọba náà sọlẹ́ ni ntí wọ́n bá fi ròyìn ara rẹ̀ alimami Ibn Kathir wọ́n ní pé aya yìí ta'ala fi hadhihi al-ayati أنه السيد العظيم الذي لا نظير له ولا شريك له وأن جميع الأشياء غير مخلوق غيره مخلوقة له مربوبة يعني كل وبان في آية تيكا يعني اتخذ الله ولدا سبحانه قالوا اتخذ الله ولدا سبحانه olùwàbá ń fi ayé àyè rinlẹ̀ ikú òun gangan ni àṣẹyìí òun ni aṣe ẹnìyàn aláṣẹ àṣẹyìí òun ni ọ̀gá àlàáfíìn ikú tóbi jù aláàbíyá náà bẹ ìrọ̀lẹ́ òun bẹ́ẹ̀ kò ní ẹgbẹ́ náà ní pé nínú àwọn orúkọ tí wọn máa jẹ́ kí o máa rìn ní ọ̀gá ńlá àbí ọba ńlá eléyìí ó kọ tó lágbára tí ọ̀dà kí ọmọ ìjẹ́rú ẹ̀ ni o olùwọ́ba náà ni ọba tí ń jẹ́ àṣeyè irú ẹ̀ ni wọ́n pe ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n pe ànẹ́bí ní sẹ́yìn ànẹ́bí kọ̀ ànẹ́bí ni wọ́n pe mí ní sẹ́yìn torí pé olùwọ́ba ni òun ni àṣeyè olùpẹ̀ tí ń jẹ́ ẹni tó jẹ́ aṣáájú ẹni tó ga jù tó sì ẹni tó tó ìṣẹ́ntà gbogbo tí ń jẹ́ ẹ̀dá yòókù makhluqa ẹ̀dá ọlọ́run ni wọ́n marbuba ẹni tí olúwọba tí ń tọ́jú ni wọ́n báwo wá ní a sì wá nílùú ọba yìí yóò wá ní ọmọ bá sì ní ọlọ́run bá ní ọmọ ẹni kí ló ń ṣe nǹkan tí ọba sọ bákan náà níbi tafsiri àyà yìí Ibn Abbas ọgbà ọ̀rọ̀ yẹn ó gbà wá ọ̀rọ̀ wọn látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní qala Allahu ta'ala ó ní ọlọ́wọ́ bá sọ báyìí pé pípé olúwa ní ẹ̀yọ́ mẹ́dámẹ́nìyà kẹ̀dẹ́bẹ̀ní ibnu adam ọmọ anábì adama sì máa ń pè mí ọlọ́wọ́ bá ní òpùrọ́ walam yakun lahu dhalik kò sì lẹ́tọ̀ọ́ fún un o pè mí ní òpùrọ́ ìyẹn ni pé àwọn ọ̀nà kan bẹ tí ẹ mọ̀ fi ń sọ fún Ọlọ́run pé òpùrọ́ ni ọ́ bákan náà ìgbà míì èèyàn máa ń bú Ọlọ́run bí èsì ní mà anábì ní wọ̀ṣẹ̀tàmà ní ọmọ èèyàn máa ń bú mi wọ̀làmìyàn kúnlẹ̀ ọ̀dàlẹ̀ Ọlọ́run kò sí lẹ́tọ̀ọ́ kọ́mi èèyàn máa bú ìmí Ọlọ́run ọba ọ̀lànà rẹ̀ ọmọ búre anábì wá ní fa amma takdhibuhu iyaya ó ní òun ni kí n ti ń jẹ́ pé ọmọ ènìyàn ń bú ọlọ́run òun náà ni fàyọ̀kọ̀ ohun allah akẹ́dùrú anu ìdọ̀ ohun kàmákàn ó ní kọ́ mi ènìyàn kọ́ mọ́ rò pé mi ọlọ́run ipá mi ọ̀ká kí n dáhùn padà lẹ́yìn ìgbà tó ń bá kú tán kí n jí òun kóun rí bóun ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ní rẹ tí bá ń ronú nǹkan báyìí lọ́kàn pé ẹ̀ka bá kú tán kò lè kò sí nǹkan kan mọ́ ẹni tó bá ti kú ti kú náà nù sọ ọlọ́run bá ní ẹni yẹn ń pè mí ọlọ́run bá ní rọrùn wà á mẹ ṣẹ́tùmù ìyá ya èébú tí ẹ máa ń bú ọlọ́run òun náà ni annali wàlàdànù kí wọ́n máa sọ pé mi ọlọ́run mo lọ́mọ ẹnìyẹn ń bú mi nù ẹni tí bá ti ń sọ pọ́lọ́run lọ́mọ àbó ní igbákejì àbó lẹ́nu tó jọ àbó lẹ́nu tó lè ṣe irú iṣẹ́ tí máa ń ṣe pé ẹ̀hún ni kò lè dá kiri kí lórí wọn wà nínú lórí yàn ipa àwọn kan bẹ àwọn náà bá ń ṣe ogun ẹ̀ nítorí wọn bá fẹ́ kó ṣe náà ni ọlọ́run ò tẹ̀ ní kọ́lọ́ ọlọ́run ò ní yà sí míì àwọn náà mọ́nà lè ń ṣe <clears throat> inú ẹni yẹn ń bú ọlọ́wọ́n ọba nù àbí kí ọmọ olùkọ́ ọlọ́wọ́n ọba ní ọmọ tó nígbàkejì ìyẹn ń bú ọlọ́wọ́n ọba nù ọlọ́wọ́n wa nínú àhẹ́lẹ́sẹ̀ kí fasubuhani an attakhidh sahibatan aw waladan á mímọ́ ìmí ọlọ́run ọlá mi ọmọ tayọ kí n máa lọ lè ní ẹnì kejì àbí kí n ní ọmọ láíláí kò sí tí èmi ọlọ́run ọba tí ń fi ṣe ìyẹn ni pé tí ẹ bá fẹ́ ròyìn ọlọ́run ọba inú ròyìn tí ẹ gbọdọ̀ jí gbé jìnà sọlọ́run òun náà ni ìròyìn ọlọ́run pẹ̀lú ọmọ ó burú púpọ̀ jù ọlọ́run bá ní ohun ọ̀fẹ́ nítorí wá parí ayé àná ni pé kólùlẹ́kù kọ́ọ̀nì tù kí gbogbo ẹ̀dá gbogbo pátápátá qanitun iná ni wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba wọ́n fẹ́ wọ́n kọ̀ ipa ọlọ́wọ́n ọba ká wọn àwọn oríṣiríṣi tafsir lọ́wọ́ fún qanitun Ibn Abbas radiyallahu anhu òun ní gbogbo wọn pátápátá mùsọ̀lùún gbogbo wọn pátápátá wọ́n ń sin lọ́hùn ẹrú ni ń jẹ́ fọ́lọ́hùn ó lè wá ṣe é ṣe kí wọ́n sin lọ́hùn ní fífẹ́ àbí kí wọ́n sì sin lọ́wọ́ ní tipa náà lọ́wọ́ bá fi ní pé táwọn án wọn ní wàlẹ̀ àwọn yẹn sùúrù máa fi sàmàwá àti kò máa fi wọlé lẹ́ ilé sùúrù máa fi sàmàwá àti wọlé art táwọn án wà kẹ́rù án olúwa ní gbogbo tí ń bẹ ní sánmà wọn a máa tẹ̀lé bá fi mi ọ̀rọ̀ wọn bá àṣẹ mi tí mo bá pa wọn gbọdọ̀ bá tẹ̀lé bá fún mi táwọn án wà kẹ́rù án wọ́n gbọ́dọ̀ tẹ̀kọ̀kọ̀rọ̀ fún mi ọlọ́run táwọn án wọ́n fẹ́ ni wàkárí án wọ́n kọ̀ ni wọ̀dìláàlù ń bè òdúgbè wọ́n àṣọ táwọn bá láwọn ọ̀tẹ̀ bògì wọn yóò sì máa tẹ̀fẹ́ mi ọlọ́run ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ sẹ́tún wọlé ní àyà kùránì yìí yẹ̀sùdúdù wọ̀dìláàlù tẹ̀lé bògì wọn náà yọ tẹ̀ tí bògì náà ń ferí kalẹ̀ yìí níta fi mọ̀ pé tó bá ní sùjúdù kò túmọ̀ sí fífi orí kanlẹ̀ ṣùgbọ́n náà ní wọ́n tún tún tafsiri kullu lahu qanitun ìtumọ̀ rẹ̀ ni pé mo ti ríhùn gbogbo ọmọ ẹ̀dá mẹ́nìyàn wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run ètò bá lóhun ní tẹ̀lé àṣẹ ọlọ́run ní tipa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló sì tẹ̀lé àṣẹ náà ní tipa nítorí ní àṣẹ náà nìkan náà ní ẹ̀sìn kan báyìí kí o ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí o bá lòun ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló sì ṣe ní tipa fọlọ́wọ́n ọba àkọ́kọ́ mi nìyẹn wà kú ní ìhùn ìní gbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu àbí ìní ṣe tọ́lọ̀ fẹ́ kí n ṣe òótọ́ bẹ́ẹ̀ ìgbà tó bá ṣe tọ́lọ̀ ní oṣù bóyá òkírun ọlọ́ni kí ọgbà wẹ̀ yẹn ọgbà wẹ̀ àwọn akẹ́mẹ́ tó ṣe pé ní àdámọ́ gangan náà ni wọ́n fi lọ bí tẹ̀lé ọlọ́run bóyá ní ìsìnkú tó bá dà nìkan ó ń sùn lọ ìpọ́nlọ́run káyàn bí ọ̀káyàn lọ́gbọ́dọ̀ ní ah, èdè sùn so látara oorun wọn náà èèyàn jẹ́ ẹni tí ń tẹ̀lé nítorí wọn bá fẹ́ fún ọmọ ẹ̀dá nìyẹn ni tó lọ́n sọ pé wàjà alìnà lẹ́yìnlá lẹ́gbàsọ wàjà alìnà náà mọ̀kún subata àwa la oorun ní nǹkan tẹ́ mọ̀ bí sinmi kò sẹ́ni kan tí ó lè ní ìtẹ̀lé àti ọlọ́run débi pé kọ́dà ìní sùn gbogbo ìwò kòkó mọ́lọ́run lọ́wọ́ ni kọ́dọ̀ oorun ìní fojú kan ara oorun gangan ara ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni ẹwù tọ́lọ́run bíbí ọ wá da fún ọmọ èèyàn kọjá ẹni tí yóò tẹ̀lé àṣẹ rẹ̀ bọ́lọ̀ ń ṣe pápákó ṣe kọ́ tẹ̀lé ní tawon àti karùn àti ìgbà tí èèyàn máa ń tẹ̀lé ń tipa ó tẹ̀lé àṣẹ ọlọ́run náà ìgbà tí èèyàn tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba náà so bákan náà nínú àyà àǹfààní àyà tá a fi ń tàjẹ́ nínú àǹfààní nínú àyà yìí òun náà ni kí èèyàn ó mọ̀ pé ọlọ́run ọba nínú tí èèyàn fi ń bẹ ọlọ́run òun náà ni kí èèyàn bẹ kó de annaka antallahi lẹ́mìlẹ́lì kí wọ́n lọ́wọ́ wọn lọ́ba tó bí ma ní ma fi ń bẹ ọlọ́run ibi ni ó ti rí ìyàtọ̀ láàrin ìròyìn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ọlọ́run ọba ibi ni ó ti mọ̀ ipe ìfìlà ká ìṣẹ̀sìn òun bí ẹni pé èèyàn sẹ́sìn gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ní kéèyàn sìn ṣe mọ̀ pé tá a bá wúni sí láwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹni tó bá ń ròyìn pẹ̀lú pé kò bímọ àìbímọ lọ́dọ̀ àwọn èèyàn àbùkù ni láìfi ni sòkòdà yóò máa kà á kó pé áá ah, kọ́dà ọlọ́run ọ̀rẹ́ orí rẹ̀ ò pé sọ àmọ́ irú eléyìí kìí ṣe ìròyìn àbùkù fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tí a bá ń ròyìn ọlọ́run ọba pé wọn lọ́ba tó bímọ àhá èèyàn ń ròyìn ọlọ́run wọn lọ́ba tó ṣe pé ẹnìkan kan kò bí wọn ọlọ́run ọba èèyàn ròyìn ọlọ́run ọba nù níbi láti gbọdọ̀ lákìyèsí ìmọ̀ pé ọlọ́run ọba ní bàbá àbí ká mọ̀ pé ní bàbá pé bàbá lókè ọlọ́run ẹ̀ ṣe bàbá o ìtì jẹ́ bàbá òun lẹ́nu tó pé yóò bí ọ yóò bí nǹkan kalẹ̀ ní jẹ́ bàbá so ẹni tí ò bá ti kó mi pé bàbá gan ipò kan ni tó pé yẹn máa ń dé tí ò ní jẹ́ ní àsìkò kan sòkè yọrọ ọmọ kékeré nìsín èyàn lè pè ń bàbá bó pè ń bàbá yẹn nìkan bọ́ gbádùn ni délé yìí ni bàbá so kéèyàn ọmọ wa pọlọ́mọ wa ní bàbá ìròyìn àbùkù ní fọ́lọ́hùn so irú kaba yẹn gbọdọ̀ gbé ìjìnà sọ́lọ́wọ́ ọba so lẹ́yìn náà ru eléyìí ẹnu àwọn kiriyó náà ló ti sá wọ ọ̀dọ̀ mùsùlùmí ìmọ̀ pọlọ́mọ wa ní bàbá torí àwọn nígbà pé ọlọ́run ọba bàbá ń bẹ ọlọ́run ọba ọmọ ń bẹ ọlọ́run ọba ẹ̀mí máa ń bẹ so mùsùlùmí náà kánú àwọn sọ pé bàbá lókè àbí bàbá ò bàbá ò ṣe ò ṣe bàbá gbòòrò lẹ́yìn kìí ṣe ìlànà mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí àbí kí ọmọ ní orí bàbá lókè ń wò mí ọlọ́run ìṣe bàbá lókè kí o pe ọba ní ọlọ́run ọlọ́run. àbí aláàánú ọba tó tóbi ẹ̀hẹ́n gbòòrò yẹn àmọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn èèyàn tó jẹ pé ìròyìn èèyàn yẹn ìròyìn tó ṣe pé àbùkù wà ń bẹ̀ ni sọ̀rọ̀ tó bá pè ń bàbá tí òbí mọ ìjẹ́ bàbá òun gan kò tí ì pé ìjẹ́ bàbá òun ò pé wọ́n bàbá bàbá eléyìí ní àkíyèsí nípa rẹ̀ níbi ọlọ́tún wá ní bàdí ìrìsàmà wá ti wọ́n ọ̀rọ̀. bàdí ìrìsàmà wá ti wọ́n ọ̀rọ̀ ìbá kọ́dọ̀ àmọ́ fa iná mẹ́yẹ kúrú lẹ́wọ́n fún fàyẹ̀kún. olùwọ́ba ní èmi ọlọ́wọ́ba náà tó ṣe pé òun lóyìn ara mi níbi ayé àkọ́kọ́ yìí èmi náà ni badi'u samawati bimana alladhi khalaqa as-samawati biduni mithalin sabiqin òun ni pé ọlọ́run ọba òun lọba tó ṣe pé ó dá sánmà badi'u samawati tọ́bá ní bàdí yẹni pé ẹni tó mú nǹkan wá ní tuntun tó ṣe nǹkan ní tuntun tó ṣe pé irú rẹ̀ kò tí ì wáyé rí badi'u samawat ẹni tó ṣe pé ọ̀dá sánmà biduni mithalin sabiqin tí ó ṣe kó wo sáǹpù kan pé á ah, ẹ̀wọ̀n bí lágbájá kìí ṣe tiẹ̀ òun ni tó máa badi'u al-imam ibn kathir rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé badi'u wọ́n ní ibẹ̀ náà ni tó ní pé mubdi'u ẹni tó dá nǹkan kan máa ná mọ́ṣídìísù ẹni tí ó dá nǹkan kalẹ̀ so látara rẹ̀ Imam Ibn Kathir níbẹ̀ náà ni wọ́n ti yọ al-bid'ah al-bid'ah bí máa ná nǹkan tuntun. ẹ wà gbọ́ mẹ́ra lọ́wọ́ kọ̀dá ah, àníkọ̀ọ̀dá sẹ́ ebi ẹnìkan lè ṣe tiẹ̀ èmi náà ṣe tèmi àwọn ní mujahid àti sadej wọ́n ní wàhúwa mọ́kùtàdà lọ́wọ́ wọ́n ní bàdé ẹ̀yẹn ó ní ń ṣe nínú èdè lárúbáwá òmìnir ìkọlù ṣe in al-muhdath bida aitan nǹkan tí wọ́n bá dálẹ̀ ní tuntun àwọn lárúbáwá máa ń pè ní bida bida sobi láti rí gbọ́ pé àṣé kí a pè nǹkan ní bídà kò yí ṣe nǹkan tí ó jẹ́ gbólóhùn tó sá wọnú ẹnu gbólóhùn tó jẹ́ gbólóhùn pìlẹ̀ ni kọ́dà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni nínú èdè lárúbáwá torí bídà yẹn ń tẹ́lẹ̀ efe ti ni bóyá kò sí ti ń tẹ́ bá bi àwọn tí wọ́n ń ṣe bídíà pé kí ni ń jẹ́ bídíà nínú ẹ̀sìn ntí ọ̀jọ́ra wọn òun ni wọ́n máa fi ṣàpèjúwe ara wọn. Al-Imam Ibn Kathir wọ́n ní yuqalu li shay'in muhdath bid'atun ní tó bá ti dálẹ̀ tí o pé kò ní irú pọ́kàndálẹ̀ ni òun náà máa ń pè ní bídà wọ́n wá ní kàmá jẹ́ àfi Sahih Muslim ọ̀rọ̀ yẹn ó wà ní Sahih Muslim tó ní fa inna kulla muhdathatin ànábì ní gbogbo tó bá ti dálẹ̀ òun náà máa ń pè ní bídà tó bá ti jẹ́ muhdas bídà ni ń jẹ́ Imam Ibn Kathir wọ́n ní wẹ̀lbídà ẹ̀tú àìlà kìsìmẹ̀ wọ́n ní bídà ti rí yẹn ọ̀nà méjì náà ló pín sí wọ́n ní tààràtàn tẹ̀kúnù bídà àìtàn ṣẹ̀rẹ̀ẹ́yà wọ́n ní gbàmí àdádálẹ̀ a máa ṣẹlẹ̀ nínú ẹ̀sìn yẹnìkí nínú ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn iná fi ní ilé àdún ṣẹ̀rẹ̀ẹ́yà wọ́n ní irú eléyìí ohun láàrin àlàyé rẹ̀ níbi ọ̀rọ̀ tí Ànábì sọ pé fa inna kulla muhdathatin bid'a wa kulla bid'atin dalalah Ànábì ní gbogbo tó bá ti dálẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí èyí ṣe pé èmi ànábì sallallahu alaihi wasallam ni mo kọ́ wọn ni mo gbà wá bẹ́ẹ̀ orúkọ rẹ̀ tá a máa pè ní bídà á ànábì sì ń ṣẹ̀sì rí bídà yìí kullu dalalatin wa kullu bid'atin dalalah gbogbo bídà yìí sì ní àná ni kò sí orí níbẹ̀ kò sí ìmọ̀nà níbẹ̀ nígbà tí pè ní bídà ntí bá ti ń jẹ́ bídíà nínú ẹ̀sìn nǹkan yẹn kì í ṣe ti agbọ́dọ̀ kókókó mọ́ báyìí pa máa ń ṣe bídíà nínú ẹ̀sìn lélẹ̀ yìí bẹ́ẹ̀ náà tó wá ní àìmọ́lù kẹsìrì tí wà tára tá ń tẹ̀kúnnù bídíà àìtán lọ́gàwíyà nígbà míì bídíà máa ń jẹ́ bídíà èdè lásán tó pé nínú èdè ni ìyẹn. كقول أمير المؤمنين عمر بن الخطاب ونجد يرتي عمر بن الخطاب صح فجاء أمير المؤمنين عن جمعه إياهم بتوقع المؤمنين على صلاة التراويح لكما كيلو تراويح يعني كيلو ìyá mọ̀rọ̀dọ́ nínú rọ̀dọ́ tá a máa ń sin náà fílà ó ní ká máa kí papọ̀ wọ́n sì ti mọ̀ọ́ rí yẹn ó sì ní ká máa bá a lọ. ìyẹn ni pé Umar lẹ́yìn bàtà nẹ́bí sallallahu alaihi wasallam kú tán òun ló pa àwọn òmìnir láti pé ẹ máa kí tarawih ní jàmá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú ànábì sallallahu alaihi wasallam wọ́n ti kọ́kọ́ kí ànábì kí fún ẹlẹ́ẹ̀mejì ìgbà tó di ju ẹlẹ́ẹ̀kẹta lànàbí ò jáde wá bá wọn mọ́ àwọn èèyàn wá pọ̀ bìbà nínú mọ́ṣáláṣí tí wọ́n retí ànábì ànábì ò jáde ìgbà tó wá di ìgbà tí àsìkò sàárì tó lànàbí wá jáde wá bá wọn kí ni ìwà yìí àwọn sọ̀rọ̀ lẹ́nu pé ah àti retí rẹ̀ bó ṣe kí fún wa níjẹta tó kí fún wa lánàá náà la tó wá lónìí pé ká tó ń kí lónìí àwọn retí retí retí retí retí retí anabi wa ni mo mọ́mọ́ mọ́ jáde mọ́ ni anabi ni inni akhshaytu an tufradu alaykum ẹ̀rù ń bà mí kíkiri mọ́ wá di ọ̀ràn èèyàn dandan lẹ́yìn lérí anabi ni tí ìfi jáde mọ́ ni ìgbà tánẹ́sọ̀ lọ́wọ́ mọ́ wá kú tán ni Umar wa ń kọjá lọ lọ́wọ́ rí pé àwọn èèyàn wọ́n ń kí tàràwé nínú mọ́ṣáláṣí àwọn kálukú máa ń dá tiẹ̀ kiri tó bá ti kí ìṣá ìtàn nkálukú bẹ̀rẹ̀ sí ni máa ń dá tàràwé kì í àbí lóru nkálukú jí wá wọ́n wá dá tiwọn kí ni Umar wa ni ah, ẹ máa ń kí papọ̀ ọwọ́ àyàn ọ̀bẹ́ yìí olùkàì olórin kọjá ìmáàmù fún wa sọ̀gbà tí wọ́n ń kírun yẹn ni ó mọ́rù wá ń ti gẹ̀ hẹ́n olùbáyẹn ṣe ń kí wọ́n sì mọ́rùn hún bí wọ́n ṣe wá dún ní mọ́ wọ́n ṣe ń kí inú mọ́rù wá dùn wọ́n wá ní ni'matul bid'ati ààrẹ ni'matul bid'ati ààrẹ ni'matul bid'ati ààrẹ yẹn ni pé bídíà yìí ah, ọ̀dà yẹn ni pé ntí bídíà tá a ṣe yìí ọ̀dà ìtumọ̀ bídíà tí wọ́n rò wíńbẹ̀ ń bídíà àìtún lọ́gàwí ìyá ẹni kí bídíà inú èdè ni kìí ṣe tinú ṣẹ̀rẹ̀ hàn torí pé kí ni nǹkan tó pè ní bídíà yìí in tí Ànábì sallallahu alaihi wasallam ti ṣe ni ó ti ṣe lẹ́ẹ̀mejì ń bẹnu Sahihul Bukhari ó ti ṣe lẹ́ẹ̀mejì so ẹlẹ́kẹta ni oníwọ̀n fẹ́ kó dọ́ràn yàn Umar wá rí pé nǹkan tí kò jẹ́ ká nàbí ó ṣe ń jọrun nǹkan yẹn ti kú ọmọ ìdá zálàtìlẹ̀ ìlà zálàtìlẹ̀ hukm tí in tí arùkú lè in tó arùkú lè sọ nǹkan di nǹkan kan tí nǹkan yẹn bá ti kú ọmọ ìdájọ́ nǹkan yẹn ló kú ọmọ ẹ̀nà so anabi sallallahu alaihi wasallam òun ló lè sọ pé kíkiri yìí kó di ọ̀ràn yà látọ̀dọ̀ ọlọ́run níwá yóò ti wá ìsànsálà ni máa nìwọ̀n ẹ̀ o ní pé ńgbà tí máa níhun ti kú o ń bẹ́ẹ̀ níta níta níta rúpa bẹ́ẹ̀ ṣe alẹ́ máa ṣe lọ sọ̀nàbí sallallahu alaihi wasallam gbà tó ti kú òun ní ọ̀sọ̀ nǹkan di pé èèwọ̀ ni kíní yìí àbí kíní yìí di ọ̀ràn èèyàn tó ó tẹ́lẹ̀ pé anẹ́bí ti lọ ọ́ òkè á kò sẹ́ni tó lé ní kíní yìí di ọ̀ràn èèyàn náà ó ti wà bó ṣe wà ẹ padà máa ṣe náà ló fi wá ní ní ìmọ̀tò ìbílẹ̀ àti ààrùn yẹn ni pé n tí mo yè tánàbí ìdálẹ̀ yìí tí mo yè á ọ̀dà púpọ̀ jù so eléyìí ni turawọn ìlú ìmọ̀ fi lú eléyìí ṣẹ̀ rí wọ́n ní umaru ní ní ìmọ̀tò ìbílẹ̀ àti ààrùn yìí ìfi á bídí àyídá púpọ̀ ní ká jẹ́ kí bídí àmì náà bẹ tí tí ó máa dáa nù so irú eléyìí kọjọ́ ọmọ ti wọ́n náà kéèyàn kan lọ lè dáadáa kúdà kankalẹ̀ kéèyàn wá ní òun fi ń wé ọ̀rọ̀ títí Umar radiyallahu anhu bàdé fún sàmàwá àtìtọ̀ tá a máa ń sọ nípa ọ̀rọ̀ bídà gẹ́gẹ́ bí Imam Ibn Kathir ṣe yàrá yìí bídà kì ṣe nǹkan tí Islam ṣe wá lójú kòkòrò sí torí Ànábì sallallahu alaihi wasallam ó ń ṣọ́ wa iyyakum wa muhdathatil umur anábì ló dọwọ́ yín ẹ jìnnà sí nǹkan táwọn èèyàn máa ń dá kalẹ̀ sínú ẹ̀sìn tẹ́mi ànábì ò ní ká máa ṣe pípa àwọn ọkàn wò bóyá wọ́n fi kún ni bóyá wọ́n dálẹ̀ tuntun ni bóyá wọ́n yọ kú mẹ́ ni so ànábì sọ̀rọ̀ sọ́la ń pe ẹ jìnnà sí gbogbo tí máa ń jẹ́ nǹkan àdáadáa lẹ̀ nínú ẹ̀sìn so náà ni mùsùlùmí kì í bá wọn ṣe é torípa nàbí ní mọ̀nà àmìlàn àmìlàn lẹ́sà àlẹ́yìí amúrúná fọwọ́ rọ́dùn ẹni bá ti ń ṣe nǹkan tó ṣe pé ẹ̀yin náà wá wò ó ẹmú lọ ẹwù ẹwù tán rẹ̀ ẹni pé kìí sọ́dọ̀ ànábì ni nǹkan yẹn ti wá walhamdulillah wọ́n lá ilaha illallah nítorí wọ́n látọ̀dọ̀ ànábì ni wọ́n ànábì sallallahu alaihi wasallam ó tún sọ lójúkòkòrò pé kalimatani yani khafifatani ala lisani thaqilatani fil mizan subhanallah wa bihamdihi subhanallah alazim tọ́ bá náà bí ṣe fún wa lò kẹ́ni kan wá ní tàbá ti kírun tán ẹ̀yà subhanallah ìyá so àwọn àbí ẹni wọn pé ǹjẹ́ ànábì ni a máa ṣe bẹ́ẹ̀ tí o bá ti rí ibi dáhùn pé ànábì ni a máa ṣe bẹ́ẹ̀ ká máa wí ká máa pariwo ká máa wí so èèyàn mọ̀ pé àdádálẹ̀ ní jẹ́ báwọn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bóyá wọ́n fi kún ni àbẹ́nìkan ló tiẹ̀ dálẹ̀ tó yẹ pé ànábì ò tiẹ̀ mọ ìpínlẹ̀ nǹkan yẹn òdúlé là ń pè ní bídí àtún asùlìyà bídí àtún asùlìyà kódà àwọn afẹ́sìn máa ń ṣàlàyé pé bídí àtún asùlìyà ipe ọwọ́n kò pọ̀ ipe kọ́mọ̀ jẹ́ pé bídí àti ẹnìkan kan dalẹ̀ nínú ẹ̀sìn wọn ni láti sábà mọ̀ wọn èyí tó pọ̀ jù iná ni bídí àtún ìdọ̀fìyà bídí àwọn ìdọ̀fìyà àwọn bídí àtún ṣe pé àwọn èèyàn fi nǹkan kún wọn lẹ̀ mọ́ wọn lẹ̀ mọ́ ẹ̀rí ìpìlẹ̀ nǹkan ó sì lẹ̀ ẹ ó káka kùránì lè sí káka kùránì nítorí wọn bá pa wá láṣẹ ni wàrọ tìrì kùránì tàrtìlà ẹ ká kùránì àmọ́ àfọwọn ni tọ afẹka kùránì ọyọ jẹ ká kọlá wa jọ ká yí alera lọ́wọ́ ká máa pẹ ká máa kálá papọ̀ sílẹ̀ yìí kò ní ẹ̀rí látọ̀dọ̀ ànábi sallallahu alaihi wasallam sùkàdé àdékìrí ó wà nínú Islam, ama àwọn èèyàn tó wá lẹ̀ máa kọ lóríṣiríṣi ká máa sàzíkiri léjẹ̀ máa ká máa pariwo wí kò sínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam gbogbo lórí ni yóò fi máa dára pé àlìbídáwò àlìdọ̀fíyà òun ni ó pọ̀ jù nínú àwọn nǹkan tí ń jẹ́ bídà bídà yìí wá nìyí ìyẹn lè ṣe tí ó ipò kékeré nígbà míì pàtàkì jùlọ bídà ti bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ẹ̀wọ́n àwọn jàmíyà nìsín àwọn jàmíyà yìí làwọn tó ṣe pé àwọn ní wọ́n tako gbogbo ìròyìn ọlọ́run ọba wọ́n tako gbogbo ìròyìn inú àwọn ẹgbẹ́ burúkú tọkọ jáde nínú Islam náà làwọn jàmíyà wà àwọn ti fẹ́ lórí làákàyè làákàyè ọ̀dà wọn débi pé wọ́n láwọn ọlọ́run ò níròyìn láti bí ọlọ́run ò níròyìn wọn wá ń dìbẹ́ǹdì ọ̀rọ̀ wọn òun náà ní kí ṣe ẹni tí yẹn bá fẹ́ dáàbòbò tí ò sí nínú ẹ̀sìn olùyọ́ padà gbéra rẹ̀ débi tí kò rò àìsọpọ́lọ́wọ̀n oníròyìn lọ́padà wá báwọn jàmíyà débi pé wọ́n ní al-Qur'an kalamu ayẹyẹ makhluk ebi al-Qur'an laysa bi kalamillah wọ́n ní Qur'an kìí sọ̀rọ̀ Ọlọ́run torí pé kí ni wọ́n ti takò gbogbo tí ń jẹ́ ìròyìn Ọlọ́run tó bá lọ lè gbà pé al ọ̀rọ̀ ọlọ́run ni a jẹ́ pé èyí ó mú ọ pé ẹ̀ a jẹ́ fọlọ́wọ́n bá ní ìròyìn ọ̀rọ̀ sísọ wọ́n ní ọlọ́wọ́n bá kì í sọ̀rọ̀ fáwọn ọ̀gbà ní ọ̀rọ̀ òun ní sọ so irú eléyìí ntó tako ntó wà nínú alukur'an ó tako hadith anabi sallallahu alayhi wa sallam irú eléyìí kò sí èméjì ń bẹ ẹni tó bá ní àdìọ́ kan rú rẹ̀ ipe kurani o ẹ̀dọ̀ ọlọ́run ni ṣùgbọ́n òkú táwọn abẹ́rẹ́ gbà pé ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀gán ọlọ́run pé ẹ̀hán síbẹ̀ ní ọlọ́run oníròyìn wọ́n ní táwọn kòkòrò ní pé makhluk ẹ̀dá ni ẹ wá wo bí ọ̀rọ̀ yìí bó ṣe jìnà sí òdodo sí kéèyàn máa pe kòránì ní ẹ̀dá ọlọ́run bí oníbàbà náà ṣe jẹ́ ẹ̀dá ọlọ́run ni ọlọ́run dá kòránì náà ó jìnà sí òdodo yányá tòun ti bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n sì jẹ́ oníkéwù kan wọ́n ń tẹ̀lé wọ́n ń gba ìròrí yẹn wọ́n ń so ń dáàbò bo ìròrí náà tó ṣe pé ìròrí òun lágbára débi pé ọwọ́ á gbogbo òlú kan ní ayé alimami Ahmad bin Hanbal rahimahullah ọgbà gbogbo òlú kan yányán kọ́lá àwọn tó wọ́n jẹ́ àfáà tọ́jú oníkéwú àdánwò náà lọ́dọ̀ tí wọn náà látara pé ṣètọ́nù ran bídí àwọn lọ́wọ́ ó sì fọ́nká lókèbó ó wá fọ́nká dédọ̀ pé kọ́dà ọba àlú lásìkò ọmọ òun náà tún gbà ó wá tó fi òfin lé lókèbó gbẹn tí ò bá gbà wípé alukoran makhluk tí wọ́n gbà pé alukoran pé ẹ̀dọ̀ ọlọ́run ni tó ń tọ̀ yóò rí ojú pípọ̀ sobi ni ó ti mà ipe kíbídà kó fọ́nká kó tàn ká ìyẹn wò túmọ̀ sí pé òdodo ní jẹ́ òdodo má kó ní bídíà kó lẹ́nu kó ikóhun ní sọ̀rọ̀ káàkiri gbogbo olu táyẹ̀ ń gbọ́rọ̀ rẹ̀ ìyẹn wò túmọ̀ sí pé òdodo ní jẹ́ òdodo má bá fi jàmíyà àkídà jàmíyà tábà fi wò ó tó débi pé ẹni tó ń jẹ́ ọba àlú ó dídí ránni sí imáàmù Ahmad ipe tó bá jáwọ́ kúrò níbi kó o máa sọ pé Quran pé kàlámù ni pé kàlámù lọ́yìn ní kọ́rọ̀ ọlọ́run ni tí wọn náà mọ bá wa pè é ní ipe ẹ̀yìn ni màkàlùkù ni pé ẹ̀dá ọlọ́run ni ọ̀rọ̀ yóò padà já sí ikú ó fi kú ó fi dẹ́rù bá alimami ahmed àmọ́ imam ahmed ó dúró déédéé sọ ọlá parada lórí àdánwò yìí ọlọ́run sì padà gbé borí àwọn oníbídé àwọn náà tóbi ni wọ́n ti sọ imam ahmed ní imam ahli sunnati wal jamaa ipe lérí gbogbo àwọn tó bá ń jẹ́ ahli sunna wal jamaa sọ́dọ̀ ní kárẹ́ nìkan tí ń polongo aburú kan lè sìn kẹ́nìkan wọn polongo aburú ẹ̀wọ̀n kọ́ mọ́ fìlà káyà ara rẹ̀ ṣeré wọ́n fìlà káyà ara rẹ̀ kọ́ mọ́ fi ṣeré kí olóhùn fẹ́ mú ẹ̀rí wá lérí ọ̀rọ̀ kúnlẹ̀ kọ́ wá sẹ́ pé gbogbo àwọn ẹ̀rí ìjà sáwó jùsùwù jùsùwù kéèyàn ó kéèyàn ó níwájú èèyàn òun lè wá bí ń ṣẹ̀rí kíkíyàn pẹ̀lú títẹ̀ pẹ̀lú kókólẹ̀ kíyàn wàláyé ẹni tí ò bá ti gbọ́ kó dẹ̀láká yàrá rẹ̀ kalẹ̀ ṣẹ́ríṣẹ́ tọ́ni ìmọ̀ ń sí ọ̀nà fáburú tí a bá ti ní òun wá ọ̀nà aburú ṣètánù ló sì máa sílẹ̀kùn àwọn ọ̀nà aburú fún ọ lóríṣiríṣiríṣiríṣi ẹ̀wọ́n nìsín irú tí wọ́n lè ṣe lẹ́nu tí wọ́n ń sọ pé àwọn mú ọ̀rọ̀ ìkúnlẹ̀ wá láwọn ajá ajá ajá ọba tí wọ́n bá lè ṣe oníkàṣe kí ni kí wọ́n wá mú àwọn ẹ̀rí tó sì pé ọmọ wọn mú sájàdà lọ́wọ́ tọ́wọ́ ń ṣe fún wájú ànábì sallallahu alaihi wasallam tánàbí sì dákẹ́ jùsùn èmi àtìyànjọ jòkó mo lè change position kí n fi ayé ìdí jòkó tó bá sùn mo lè fi ékùn mi lélẹ̀ kí n lóṣòó níwájú yàn nígbàjọ́ ń sọ̀rọ̀ àbájọ́ dún tira wa ni yíwọ̀n jámọ̀ kankan iná ni imamu Bukhari gan sọ pé báàbù burúk ẹ́ndà fún òní lìlì wọ́n ní kíyàn ó fi ékún lélẹ̀ ẹ́ndà imam awil lọ́dẹ̀ tó jẹ́ ìmáàmù abẹ́ni tí ń kọ̀yàn ní àdíìsì tí ẹ̀ ń bá kéwú lọ́dọ̀ rẹ̀ sọ irú ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ níbi àdíìsì Umar nínú al-Imam an-Nawawi àdíìsì Umar ibn Khattab tí ń ròyìn Jibril tó ní ọ wá shadidu bayadi thiyab shadidu sawadi sha'r la ya'rifuhu minna ahad hatta jalasa إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه أوفيكم كيكم النبي ووضع يديه على فخشيه أقول تنري طب irú ọ̀rọ̀ òun nìsín kí lè yẹn fẹ́ mú bẹ́ẹ̀ kò nítumọ̀ kankan ju pé ó ń ṣàlàyé ìṣesí ẹni náà lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn hadisi jùsù jùsù àbí burúk ìtí ń ṣàlàyé ní pé wọ́n jù àlérí ìjòkó wọ́n wá ń sọ ìṣe sí tẹ́nìyàn wà pẹ̀lú rẹ̀ ọ̀tán so intelligence ní sí ni pé kọ́ pé rú ti Mu'az bin Jabal ìgbà tó dé tó wá ń sọ fún ànábì pé ra'aytuhum yasjuduna li asaqifatihim wa batariqatihim mo ráwọn èèyàn ní sáàmù tí mo lọ mo rí wọn yẹsùdúrù wọn a máa tẹ̀ kọ́lá tó bá fẹ́ ní wọn a máa forí kalẹ̀ náà ni ọ wá tó bẹ̀ kó wá tó kó túsù jù nìkan yọ títẹ̀ kú mẹ́ ṣùgbọ́n kó bá lè lọ kátó méjèèjì wípé wọ́n máa ń forí kalẹ̀ wọ́n máa ń tẹ̀ ọwọ́ abẹ́ ṣe fà nẹ́bí ànẹ́bí ni láà mọ́ ṣe fún mi láà mọ́ ṣe fún mi èmi kọ́ mọ́ ṣe fún mi ẹ̀tọ́ tèmi kọ́ lélẹ̀ yìí irú ẹ̀ náà ni títa àwọn ràǹkó méjèèjì òun náà n tó wà nínú àdìsí ẹ̀ náà ni pé sájàdà wọ́n tẹ̀ àwọn ẹ̀rí tẹ́yìn ó mú wá tí ó fi na tọ́wọ́ wa yìí bọ́lẹ̀ òun ní kẹwàá lè wá sájàdà wá tí wọ́n ṣe sájàdà wọ́n ṣe sùjúrù fún anábì sallallahu alaihi tí ó túmọ̀ fíforí kanlẹ̀ àbí títẹ̀ ìpè àìnà wọn sí fún anábì o bàtà ṣé ní nǹkan tí nǹkan mi bá bọ́lẹ̀ sí ní bẹ̀rẹ̀ kí mú nǹkan mi fúnra mi ní bẹ̀rẹ̀ mú kẹwàá rẹ̀ tó bẹ̀rẹ̀ mú kẹ̀kẹ́ ní ẹ̀rí báyìí o ó sì ní a máa ń kúnlẹ̀ fún yẹn náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kí nǹkan òun ni ojú ọ̀rá wọn tí bá fẹ́ wo nǹkan lábẹ́ ẹbẹ́ lábẹ́ bóyá bẹ́ẹ̀ kankan tí tójú mi ò tó èyí wọ́n bẹ̀rẹ̀ yẹn láti tẹ̀ tó kọjọ́ra wọn ìta ń wí ni pé kíyàn fẹ́ kíyàn kí wọ́n wá ṣe ìdè náà àbí kí wọ́n ṣe ṣùjú ohun táwọn ní lélẹ́ yìí o sòtọ́rọ̀ yẹn ọba ti clear ẹni tí máa ń gbọ́ yọ̀wọ̀n rò pé bóyá á ah, ó sì máa mú ẹ̀rí wá jùsù ẹ̀rí jùsù náà mú àti burú kọjọra wọn ẹjẹ mú kan wá mo kọ́tù ọ̀rọ̀ ń jò ní Baghdad gbàtẹ́nì kan jòkó lẹ́gbẹ̀ẹ́ Abubakar Siddiq wọ́n á yin Abubakar ń yin ipá àwọn ẹni rere àwọn kìnnìkan so wọ́n sì wà lórí ìjòkó fàjáza mekadad mekadad bá fi eékún ọba fi lélẹ̀ ọba bu ìpẹ́ ọba wà ìpẹ́ sẹ́ni yẹn lójú ṣé rújò tó wù nísìn tẹ́dà kò fàjáza sáwa ní ń kí Abubakar ní àbí ń kúlẹ̀ fún Abubakar nù àbí ń kílẹ̀ fún yẹpẹ̀ ìṣesí lásán ni àdísìlẹ́gbẹ́ wá pé ó bu ìpẹ́ sí lójú tí ò ní dákọ̀ fàjáza àmọ́ wọ́n fẹ́ sọ ìṣe sí tó wà ní so iná ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa pé kí bídẹ́ àpọ̀ fọ́nká àbí kí ẹnu bídẹ́ àpọ̀ gba òde èyí wọ́n túmọ̀ sí pé bídẹ́ àjẹ́ nǹkan tí a ní pé tí ẹni máa ṣe nínú ẹ̀sìn ni tolúwa ní wa ìsànàwáti wà láàdù èmi ni mo dá sánà àti lẹ́lẹ̀ tí ò ní irú wà ìdá àbí فإذا قال وإذا قضى أمرا tí ọlọ́run bá bá dá ẹjọ́ kan ẹni pé tó bá fẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé fa innama yaqulu lahu kun fayakun ọlọ́run kà ní kí nǹkan náà kó máa ṣe nǹkan náà ó sì máa ó sì máa ṣe ni tí wọ́n ní pé agbára rẹ̀ ọkà gbogbo nǹkan láti ṣe kò sí nǹkan tó ní ọlọ́run ọba lára láti ṣe àfi tí ọba ní èmi ò ní í ṣe àbí kì í ṣe bẹ́ẹ̀ sàbójẹ ti fi àwọn ìgbé ìlànà kankalẹ̀ pé bí ṣe máa ń ṣe nǹkan rẹ̀ ní eléyìí so adọ́nà wa subhanahu wa ta'ala ó ń ṣàṣe àlékún àgbóyẹ̀sìn náà fún ọdún báyìí lọ náà. ìmọ̀ bí àwọn èèyàn ṣe ńlá a ní àkíyèsí kan tí mo fẹ́ pẹ̀lú àpò fún àwọn tí a mọ́ lábàárẹ̀ àti wà ní ìgbà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ ẹ̀kọ́. nígbà táwọn èèyàn bá ń bá mi sọ̀rọ̀ sọ àkọ́kọ́ ni pé ẹ fi èmi àtẹ̀ńtà máa ń jọ sọ̀rọ̀ kalẹ̀ rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi. wọ́n bẹ̀rẹ̀ ní the prophet muhammad صلى الله عليه وسلم said when one of you enter mosque you should not sit down until perform. Salaam alaikum warahmatullahi wabarakatuh. Everybody, Prophet Muhammad sallallahu alaihi wa sallam said, when "One of you enter mosque they should not sit down until perform two rakats of obligatory prayer. But my question is that when I enter the mosque after Asr prayer, can I perform it? Why is not allowed to perform prayer after Asr prayer? Now, ẹni tí ó wọ mọ́ṣáláṣí ní ẹ̀yìn asúrì tó fẹ́ jòkó síbẹ̀ ẹni yẹn gbọ́dọ̀ ṣe náà fílà méjì kódà kó jẹ́ pé lẹ́yìn àlásọ́ọ̀lì ni irú náfìlà yìí náà ń pè ní náfìlà tó dàwátì àsìbà àwọn náfìlà tó ní okùnfà ṣùgbọ́n ni pé okùnfà pé ọwọ́ mọ́sálásí náà ló fẹ́ mú ọ yàn án so eléyìí ǹjẹ́ ìgbọ́dọ̀ ṣe ni sẹ́ni ọgbọ́dọ̀ jòkó àdúgbò kí náfìlà méjèèjì yìí pẹ̀lú pé náfìlà tó ní sábàbí ni. والله أعلم إنه اتصال غسل الميت وما من الباطل قول اتصال غسل الميت اعتزال اتصال اتصال اتصل اتصال غسل اتصل اوكي اتصال غسل آه، الميت سورة من الغسل قول wọ́n láì gbọ́n ti gbọ́n ǹjẹ́ nìyẹn fẹ́ sọ ni pé bóyá ẹni tí ọwọ́ ẹ̀wọ̀n kú ṣé ó ní bùkátà sí kó náà kó wẹ̀ látara pé ọwọ́ ẹ̀wọ̀n kú nínú àwọn ìkìsà eh, eh, àwọn àkísàlù mustahaba ni àwọn ìwẹ̀ tí ó jẹ́ mustahaba tí kò kì í ṣe dandan tí náà ni kí èèyàn wẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá wẹ̀ òkú tán ẹnu tẹ́lẹ̀ èèyàn kàn ṣe tó bá wẹ̀ òkú tó akọ́bá ti lálùwàlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní wẹ̀ òkú àlùwàlá rẹ̀ ti já yóò ṣe àlùwàlá mi tó bá fẹ́ kírun so onídìkú wẹ̀ mọ́ Allah wa Ala. àwọn èrò ní iṣẹ́ ohun tó yóò wẹ̀yẹ̀ sínú Islam tó bá máa Tiada yóò sì ṣe. èyí wẹ̀yẹ̀ sínú Islam torí begini, entah ni táwọn èèyàn máa ń ṣe omi pé òkè wíwẹ̀ yẹn gẹ́gẹ́ làwọn rò Islam Tiada ẹ bá orang Islam Tiada si, ṣe kini rẹ̀ ní ṣàhádà tán wíwẹ̀ tó máa ń wẹ̀ yẹn ẹni ní ọ̀lọ́lẹ̀ wẹ̀ fúnra rẹ̀ ẹni bá wọlé wẹ̀ torí èyí máa ń wo òwò oníhòòhò ọkùnrin gbọ́dọ̀ wo òwò ọkùnrin bẹ́ẹ̀ náà lóbìnrin gbọ́dọ̀ wo òwò obìnrin sọdún tó yọ kàn ṣe náà ni kéèyàn ó èèyàn kọ bí bó ṣe ṣe lélẹ̀ yìí sọdún náà yọ kàn ṣe tó bá fẹ́ wẹ̀ òkú èèyàn sàlàyé méjì wòran fún un bóyá tẹ́niyẹn lè sọ ni pé bóyá ọmọ kékeré ló bá èèyàn sọ̀rọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí ẹni wàá fẹ́ gba islam pé ṣó lè ṣó lè sọ fún pé bí ó ṣe wọnú islam kó ṣe tẹ̀wọ́ kéènù rẹ̀ so irú ẹni yẹn ọ̀dà kó mu lọ sọ́dọ̀ tó bá jẹ́ àfà tí ó lè ṣàlàyé ntí ìtumọ̀ la ilaha illallah tó fẹ́ wí àti muhammadu rasulullah tó fi lè ṣàlàyé rẹ̀ fún mi sọ́wọ́n lọ́wọ́ nínú ẹni táyé jẹ́ rẹ̀sùn dàjà ìrọ́lógún kan táwọn sọ pé ó wà ní ìbẹ̀rẹ̀ ayé. Ànábì sallallahu alaihi wasallam ni ó ròyìn rẹ̀ fún wa pé ẹnìkan tí ó padà yọ tó bá ti nígbẹ̀yìn ayé ni sòyí tí ẹnu olùrẹ̀ ọ̀rọ̀ àwọn àwọn onímọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam onípé masihu dajjal ń bẹ ní ayé àkókò kan tí kò tí ì dé ni kò tí ì rí bí bọ́ sórílẹ̀ ayé kó kó tukọ́ bẹ̀rẹ̀ fìtínà rẹ̀ nígbà tí ayé bá ń parẹ́ lọ tó dópin náà ni yóò tù ú ní fìtínà rẹ̀ yóò bẹ̀rẹ̀ yóò jáde wá sí orílẹ̀ ayé òun náà ni ẹni tó ṣe pé yóò da gbogbo tí ń jẹ́ ìgbàgbọ́ àwọn èèyàn lù yóò wá gbé ẹbọ lé àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n máa ṣe wọ́n sì máa pè lọ́lọ́run wọ́n yóò pè lára lọ́lọ́run yóò sì máa ṣe àwọn oríṣiríṣi nǹkan tí o fẹ́ máa wò pé àbọ̀dọ̀ lágbájá ni bí lápẹjúwe kó máa rọ òjò yóò ní òjò mi ló dé yá máa rọ̀ so yóò ní kí olúgbé máa wù nínú lẹ́lẹ̀ nígbà tébi ti ń pa àwọn èèyàn níbi àpapú yóò ní ó yá oúnjẹ ọmọ òwú láti nílẹ̀ ó kálukú sì máa jẹun ó kọ́kọ́ ọ̀gẹ́ á wọn náà lọ́lọ́run ó lè ní kí a jẹ́ látijọ́ yìí mo ṣe tán tó wá fẹ́ kẹ́yìn padà báyìí tí ó wà á ti san ẹ̀sìn táwọn yóò máa sìn kí o sọ àwọn di kékeré sọ anẹ́sọ̀ náà sọ́là ń wá sọ nǹkan tí yóò jẹ́ ìbọyọ fún tó bá jẹ́ mùsùlùmí ní àsìkò yìí sọ náà ní ìbá ka sọ́lá tó láti ayé alákọ̀ọ́kọ́ dé ayé ayé ẹ̀kẹ́ wàá so àwọn kan tí a ní sọ̀rọ̀ sọ́là tí ó sọ fún wa ni kódà masoud ajani ọlágbádé ní pé àdéhùn sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ sọ́là oníkà máa wá ìṣọ́ níbi aburú rẹ̀ ní gbogbo bàtà bá ti kírun. ẹ̀rí pé níbi tàṣáwù tá a bá ṣe Allahumma inni a'udhuka min 'adhabi jahannam wa min 'adhabi al-qabr wa min fitnati al-masih mahya wa mamati wa min fitnati al-masih ad-dajjal. sọ̀rọ̀ ní ìmọ̀ ní ká máa wá ìṣọ́ níbi àwọn nǹkan wọ̀nyí tí ó kọ́nà ọba kó sọ wọn níbi àbúrò. wọ́n ní àsàlámù aláìkùm ǹjẹ́ kí ènìyàn lọ sí ọjà lọ́ra nǹkan fún ìyàwó rẹ̀ ṣé súnà ni tàbí túnà kọ́ ṣé ànábì ṣe bẹ́ẹ̀ tàbí kò ṣe bẹ́ẹ̀ àzákùn ọba ọ̀fẹ́. èló ni ra nǹkan ní ọjà a lè sọ pé ó wà nù súnà àìsàn lè ní kò sí nínú súnà pàtàkì jùlọ ó máa ní í ṣe pẹ̀lú àwùjọ tí èèyàn bá ń gbé irú àwùjọ tó ṣe pé àwọn ọkùnrin náà lọ́wọ́ ní ọjà tó pé ọkùnrin náà lọ́wọ́ ní gbogbo ọjà bí ilẹ̀ haúsá nìsín ẹni pa àwọn ọkùnrin lọ́wọ́ ní ọjà sórí bẹ̀rẹ̀ kí oníkóbìnrin máa lọ sáàrin ìjà lọ lè rajà so kò mú tó kò mú tó torí nǹkan tí èèyàn ní kí obìnrin ọmọ ṣe náà ni ó padà máa ṣẹlẹ̀ òun náà ni ìfòpọ̀mọ́ra ẹni pẹ̀lú àwọn ọkùnrin tó jájòjì tó bá jẹ pé ìlú tó ṣe pé obìnrin ló lu ọjà abẹ pa ìwọ́dọ̀ wa ní àyè tó wọ́n wà nù dọ̀rúrà fún obìnrin wọ́n máa lọ náà ni torí tọkùnrin bá lọ yóò padà rí pé tí òun ń sá fún náà ni ó padà máa máa ṣẹlẹ̀ sókè nìkan ní sá fún òun náà ni àìfẹ́ máa lò pọ̀ pẹ̀lú àwọn obìnrin olóbìnrin yóò máa lè ṣẹlẹ̀ sí ẹ láàrin ìjà sókè òní kóbìnrin kọ́ kankan lọ kúrò lè máa rà á wọ́n ta kéèyàn bá mọ ibi tọkùnrin wà so kí ìgbélé obìnrin ó fi lè pé ìsìn tó burú bẹ̀ kí tó lẹ́yìn náà tí ó bá tó máa tẹ lọ́rùn tí ó máa tẹ obìnrin lọ́rùn tó tó bá rà dé nísìnyí wọ́n kàn gbó lọ́wọ́ yín ni ẹlòmíì mú ọmọ wíwẹ̀ pẹ̀lú mi wọ́n kàn gbó lọ́wọ́ yín tàtàkùtà fún yín tó bẹ́ẹ̀ sì lóòótọ́ ni tó bá ti rí ọkọ̀kùnrin ni ọ́ arúgbó yín pọ̀ arúgbó yín wọ́n fẹ́ tàtàkùtà fún wọn ni wa so irú ní àwùjọ yìí nù sùúrù bẹ́ẹ̀ ọ̀dà kò jẹ́ pé kóbìnrin ni kó máa kó máa lọ sùwọ́n lọ wà lọ. ìbéèrè náà lórí ìpẹ́jẹ́ ní sàlámà alaikum sàlám alákòóbá tún ìdájọ́ ààrẹ nínú síwájú àwòsọ. a ti ṣàlàyé yẹn tipẹ́tipẹ́ nígbà yìí máa gbà wẹ́nu rọ́jà bò tó bá pé yẹn bá gbà ìwé bí ẹ sì máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó máa ń gba àlàrúbá ẹni tó máa ń gba àlàmísì ẹni tó máa ń gba mọ́ndé tó bá máa ń gbà ó gbà gẹ́gẹ́ bí ṣe máa ń gbà náà lọ́wọ́ àwọn hadith annabi bàtà bèèrè kí báwo ni àwẹ̀ annabi ní rọ́jà wọn ni káàna yẹ súnmù hẹ́tà nàkúlàlà àtà nàkúlàlà yóòtún wà yóòtún àtà nàkúlàlà yà sùn annabi àwọn gbà wẹ̀ fà nígbà mí nínú rọ́jà tẹ̀lé pé àná àbí kò ní ṣínú mọ́ ni tó bá tún yá yóò tún fẹ́rẹ̀ yóò tún mọ́ ṣínú lọ kò ní gbàwẹ̀ táàtù fi ní àbí kò ní tún ní gbàwẹ̀ mọ́ ni tó bẹ́ẹ̀ náà wà ní ìṣesí ànábì nínú gbogbo oṣù yòókù náà àbí ṣàbán náà lànà ìmọ̀ ń gbà wẹ̀ jù kọ́dà àìṣà ní ìmọ̀ ń gbà díẹ̀ ní mọ̀ ń kú láti ìgbà nínú ṣàbán sórí ní ìṣesí ànábì sallallahu alaihi wasallam àmọ́ kí rọ́jà fẹ́ bẹ̀rẹ̀ kí o tọ̀ àwẹ́ dé àwẹ́ arúgbó sórí ní ọ̀rùn bẹ́ẹ̀ dáa ni so ọ̀lẹ́tọ̀ kí yọ máa gbà á sọ wallahu سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت